ọgbẹ́ fọ́lọ́hun alhamdulillah adúgbẹ́ fún ọlọ́hun alhamdulillah alhamdulillah rabbil alamin alhamdulillah rabbil alamin atọrọ ìkẹ́ àti gẹ̀ fún annabi sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallama atọrọ bẹ́ẹ̀ fún àwọn ará alẹ́ àtàwọn sọ̀hábà àti fún gbogbo ẹ̀ ń bá tẹ̀lé annabi pẹ̀lú dáadáa ọlọ́run kàwa náà máa rẹ tí ó tẹ̀lé ànábì. àní. wọ́n lànà ọlọ́run. àní. bákan náà bí a bá ṣe máa ń sọ wípé níwọ̀n bá bọ́lọ̀ ń bá ṣe fún ẹrú nígbà yìí mọ́ fífi ń sọ òdodo láàyè kan ọwọ́ àpò láàyè yẹn ìṣesí ọlọ́lẹ́ ó wá lè padà síbẹ̀ yàmá ó yẹ ó dúpẹ́ dúpẹ́ èṣù àtàwọn ẹni èṣù ntí a sẹ́tọ̀ ni bí òṣè ní lọ́mọ́ bá irú wọn tí a padà wá bẹ́ẹ̀ tẹ́ tó ń bá ìjókòó lọ agbára ọlọ́run lẹ́rìhùn títóbi ọlọ́run lẹ́rìhùn. tasira ń bẹ ní agboolé ń bí yìí nígbà tí o tiẹ̀ jí di pé gbogbo ayé ń gbọ́ wá sí i náà tọ́ba ń ṣe tí o ti dàbá òun ìhàn ní ìhàn gbogbo àwọn ẹni ibi létí hmm. ọlọ́lọ́mọ bíi ọlọ́lọ́mọ iye bíi késẹ́ẹ̀tì ń lọ ẹ̀ ń tọ́ka sórí fóònù ẹ̀ẹ̀jẹ́ mọ̀mọ́ ká tí wọ́n ń plé nínú mọ́tò inú lẹ́ bí ìgbà tí wọ́n fi òkú àdá sáàyàn ní fáwọn fọ́pọ̀lọpọ̀ ẹ̀dá ẹni tó lè máa gbọ́ tínú ẹ̀ lè máa dùn náà lẹ́ni tó lọ́ máa ti sàánú pé òdodo ni wọ́n ń sọ èyí tó bá ti lè lò ń bẹ̀ tí ń dúpẹ́ rẹ̀ èyí tí ò tí ì lè lò tó wà pé á ah, dandan ni kinní yìí ń ṣàṣe. Hmm. tí ń bẹ lọ́n lérí ẹ̀ àmọ́ sọ kíní kan fáwọn èèyàn yìí pé gbogbo ohun tó kù díẹ̀ káàtónú ayé kálukú lẹ̀ ń bẹ lọ́n lé lórí ẹ̀ẹ́mẹ́lò lọ bẹ lọ́n lórí ìmánì tó tì ní ẹ̀ẹ́mẹ́lò lọ bẹ lọ́n lórí tó tì lè ṣe lábalatọ̀ lọ́hùn ó sì máa ìbẹ́lọ́hùn ṣe lórí ayé tí wọ́n bá ní gbogbo yín lẹ́ẹ̀kọ́ lé amín ó dunlẹ̀ gbogbo yín lẹ́ra mọ́tò àmì ó dunlẹ̀ àmì ó dunlẹ̀ àmì ò ní tán lẹ́bọ̀rọ̀. ọlọ́run sàlékún ìmánì wa. àmọ́ kọ́lọ́ ọ̀hún sàlékún ìmánì àmì ò ní tó nǹkan. fẹ́rẹ́fẹ́ ni. èyí wọ́n yẹ sí àwọn ọmọ ìyá wa wúsá ẹ bá ṣe tó dùn máa wúsá nú àdúrà tí ó ṣe fún yín nìyẹn àní alákàrà ìmánì àmà kó ń lọ̀gá ọ̀rọ̀ ní ẹ bá ti ní ìmánì ti ní gbogbo nǹkan nítorí ń bẹ láyé tó tó ìmánì kéèyàn mọ ọlọ́ọ̀ba rẹ̀ tó dáa kò sí tí ò jùlọ kò sí tí ò jùlọ tí ó ṣokùnfà rẹ̀ débi tí ọmọ gbádùn láéláé Allahu Akbar Kabir tó mọ̀ bá dùn láéláéláé tí ò sì pé wọ́n múná lọ ojú ọ̀rọ̀ kìíní kan ìjọba kan ò dáa ìjọba kan ló dáa tí ò sí yẹn bẹ̀ máa ọba yìí di kóró lálìjẹ́nà ọ̀rọ̀ tẹnu jama ìmá ni ó dẹ̀ gbé wa débẹ̀ sallallahu alaihi wasallam ní apá kan ọ̀rọ̀ tó sọ fún wa lábala ìwà àlìjẹ́nà lábala bí àánú ọlọ́run ṣe pọ̀ tó pé ńgbà tí gbogbo ẹni tí ó wà lè jẹ́ náà bá wà lè jẹ́ náà pátá èrò náà ti lọ́nù náà látara àánú ọlọ́run ọlọ́tún ní ẹ̀yin màlẹ́kà ẹ bá ń wá lọ́nù náà ẹ bá ń wá lọ ẹni tí ìmánì rẹ̀ tí ò ju gbanda apá lọ ìmánì rẹ̀ ò ju gbanda apá lọ ló sá ní ìmánì kò wá ṣẹbọ pẹ̀lú mi ni o la fi ń pariwo ẹbọ ẹbọ ẹbọ pé ẹ má jìn sẹ́bọ ẹyẹ èèyàn gbọ̀ndà apáni ìmọ̀ni rẹ̀ ma wọ́n lọ kó wọn jáde yóò ní ẹtún padà lọ ẹ lọ kó ẹni tí ìmọ̀ni rẹ̀ ojú dédé ìka lọ dédé ìka wọ́n tún lọ kó wọn jáde ọlọ́tún sọ pé ẹtún bá ń padà lọ. ẹni ìmánì rẹ̀ bi ju bí ọmọ náà gún lọ ẹ̀rù lọ́ba ni o ayé ẹ̀ lọ́jà ni o inú ẹ̀ ló dùn ni o ó sà sọ́njọ́ kan pé la ilaha illallah lẹ́ẹ̀kan péré láyé ẹ bá ń wá lọ pé kò sẹ́bọ pẹ̀lú èmi ọlọ́run wọn ni la ilaha ẹ lọ́ọ́ kún ọ jáde ó tún kún ọ jáde jàmá kí la kìdé bẹ́ẹ̀. imani ni. tamasaki bi habulillahi wattabi'il huda wala taku bid'iyan la'allaka tuflihu wadin bikitabillahi wasunan illati. أتت عن رسول الله تنجو وتربح أتت عن رسول الله تنجو وتربح ما شاء الله بارك الله فيكم آمين ọ̀rọ̀ náà tó fi ẹ̀kọ́ jẹ́rìí yìí ìmánu bìlá ńlọgá ọ̀rọ̀ Imani la ní la fi pa sẹ́tì la fi pa ọjà tì la fi pa gbogbo nǹkan tì lẹ́wájú kó gbọ́rọ̀ ọlọ́run yìí kìí gbé àmọ́ ntòlè bàjẹ́ là yẹn tí sẹ́bọ̀ ẹ dákun ẹjẹ́ àjìnà sẹ́bọ̀ a sì tu fún wa pé ntí ń jẹ́ bọ̀ náà ni ká gbà pé nǹkan kan lè jẹ́ nǹkan kan ó ṣe lẹ́yìn ọlọ́run èèyàn lẹ́ni ọ̀hún ni o igi ni o òkúta ni o pé o lè ti láburú lọ àbólé wá ẹbọ náà nìyẹn o ẹ má ti lè nírú gbàgbọ́ yẹn kò ní í ṣe oògùn kankan kódà tó máa lo oògùn tọ́jú ara paracetamol ló kéré tó bá lò ó kò ní gbára lé má lo paracetamol sórí tí ń fọ́ tó bá lọ ọlọ́run náà pé alhamdulillah tó ń jẹ́ ó ṣiṣẹ́ tó ń jẹ́ ó ṣiṣẹ́ ẹni wọn tiẹ̀ ní dérégbèrègbè ìmọ̀ sògùn sí kádàrá bóyá ti mọ̀ wá abilá tìlá bú lọ adá ọgbẹ́ fọlọ́n jama. alhamdulillah. nínú tá a dúpẹ́ sí ni pé lánàá abẹ́lọ́hún òjò. tọ̀ ó sì rọ̀ ọ́ tọ́lọ́ ń fẹ́ kéèyàn máa dúpẹ́ bí n ta kàlá náà tafsiri náà tòró sọ fún wa pé tí ó máa dúpẹ́ fóun ó ní díẹ̀ ni máa ọlọ́nkà máa lára náà ẹ̀jí kọ́ pé gbogbo ohun tí ẹ bá ti ń rí lóore ni ẹ máa dúpẹ́ àtá ká máa wòyìn pé ṣé kí tún lè léyìí kí tún ní ẹ̀rẹ́ àìsẹ́lẹ̀ amúlẹ̀ tún ní ìdí pé èèyàn jókòó oríjòkó ìjó ọlọ́lẹ̀ amúlẹ̀ ó tún wá padà dìde orídìde dìde ó tún lọ́lẹ̀ amúlẹ̀ ọwọ́ sọ ọlọ́lẹ̀ amúlẹ̀ ọbọ̀sọ lọ́rùn ọlọ́lẹ̀ amúlẹ̀ ọfẹ́ jẹun ọsẹ bisimilayi ọjẹ ntán ọsẹ alhamdulilayi ọfẹ jáde ọpẹ́ Ọlọ́run jẹ́ ń lọ rẹ o má jẹ́ ń sìnrin o ọ̀padà wọlé ọ̀fẹ̀lẹ̀ alhamdulilayi parí ẹ̀ pé gbogbo yóò sá jìbò tí yóò sá jà alhamdulilayi lọ à ọgbọ́ yé ni ìjókòó gbogbo ẹni ó jókòó lẹ́rọ̀ kó dìde lẹ́rọ̀ láyé dáadáa lẹ́nu mi ó jókòó àti dédé ó di wàhálà tó bá dìde tì ọ̀nà àrùnà ni àti padà jókòó yóò di wàhálà gbogbo nǹkan rẹ̀ a máa dúpẹ́ fún àjọkọ̀ ìjà wàjà. شكر لله نعمة مجيبة لشكره وكيف شكري براه وشكره من بره bó ṣe rí nìyẹn fífọpẹ́ já ọ̀rọ̀ ẹ̀dá já a máa so a máa jẹ́ kó orí ó kù lọ́wọ́ ẹ̀yin dalẹ̀ a máa jẹ́ kéèyàn ó lékún lóore a máa sọ ore ẹyọ kan di yanturu a máa sọ oore kékeré di púpọ̀ àìsí lè sọ ore rẹ́gẹ́dẹ́ di tí ò ní ṣẹ́kù mọ́ tí ó di báfọ́ ìgbà èrúrú ọ̀sẹ̀ bá parẹ́ ńgbàtẹ́ ni wọ́n bá fọ pé pàdé o. alhamdulillah. lana lánàá jama tí ẹ̀dá bá gbẹ́sẹ̀ kan sókè ìkejì tó fẹ́ gbé tọ́lọ́run bá yọ̀ǹda kò lè rí gbé. à ń bọ̀ nísìnyí láti jímọ̀ ibi àti ń bọ̀ ni géńdé kan bá ń lé màálù bọ̀ ní ebú tí màálù náà họ fún torí tí fi ń na màálù yẹn tí fi ń na màálù yẹn okùn pàǹpà ni òun náà wá ń sáré bíbọ́ lọ́wọ́ yà àwádẹ́kọ̀yìn sí ni akọ́mọwẹ́rẹ́ lọ́wọ́ ni màálù bá kọjá lẹ́gbẹ̀ẹ́ wa ní bi àmọ̀nà òun náà kọjá ńgbà màálù wa rọlù gẹ́gẹ́ padà lẹ́yìn ẹ̀ máa ń sọ fún bàbá pé ẹ̀yọ́ o ọmọ kéékèèké la kó lọ́wọ́ yìí tí màálù bá gbọ́ mọ́ máa gùn. màálù méjì. màálù tọrọ lọmọ àbófiwájú ọ̀la iwájú bókúta sáàrì ibi tẹ̀sírí wa mọ́. ó ní ẹjẹ́ àkèésì ọ̀pẹ́ nífọ́lọ́n báyìí ọyọ wà. anábìyẹ bá fẹ́ jáde lé ẹ̀pọ̀ lọ́hùn pé jẹ́ ń jẹ́ ń ẹ sọ pé aláhùnmọ̀ yìí ní au islamu au islamu alayya ala. ajala au yujara alayya au aslima au uslima e so fọlọ n pe maje n sọnu maje wọn sọ minu maje mi gangan sọnu maje wọn sọ minu ẹgbọn adu anabi sasalam maje n yẹpẹrẹ maje wọn yẹpẹrẹ mi maje wọn wu maka si mi maje mi náà wù síyàn. má jẹ́ nsàbòsí da kankan má jẹ́ wọn sàbòsí mi náà ẹ̀rọ ìfẹ́ jáde ńlẹ̀ ẹ̀rọmi ní ẹ̀wò sọ́mà ẹ̀sìn ju wo sọ́mà kẹ́ máa kábàáhùn. gbogbo òsẹ́jú ló nídìí àdúrà jàmá ẹ bá já lu àsìkárò ànábì bóyá nu Bukhari ni Muslim ni ẹ mọ̀ yí pé bẹ́ẹ̀ má jẹ́ kó tí o tó sẹ́. bó fẹ́ sùn ó ní tí ó wì bó fẹ́ bá jí ó ní tí ó wì bó fẹ́ jẹun ó ní tí ó wì bó bá jẹun tán ó ní tí ó wì bó fẹ́ wọṣọ ó ní tí ó wì bàbábọsọ ọlẹ ó ní tí ó wì bàbá aṣọ tuntun aṣọ tuntun àkọ́kọ́ pé yàn fẹ́ wọṣọ àkọ́kọ́ ó ṣàdúrà sí pé wọ Ọlọ́run o mọtọrọ orí aṣọ yìí oore tí ń bẹ lára aṣọ yìí mọtọrọ rẹ mo sì tọrọ pé oore tí wọn dá yìí fún oore tí wọn dá yìí fún mọtọrọ rẹ lọ́dọ̀ Ọlọ́run mo sì tọrọ mo fi ọ wá sọ níbi láburú àsọ yìí àti aburú tí wọn dá máa sọ yìí jàmá ẹni ọkọ pò mọ́lẹ̀ asọkan lọ́wọ́ njọ náà njọ ọkọ pò mọ́lẹ̀ yẹn láburú tí ń bẹ lára aṣọ lóko lé lórí pé wọn ìwọ sọ yẹn gbó olówó rẹ̀ ní wọ gbó àwọdọrùn ní ọwọ. àwọtán. kò sí ní tó dáa láyé ju kéèyàn tẹ̀lé ànábì lọ. sallallahu alayhi wa sallam. ẹ bá yẹn nìkan tí ń gbé rẹ̀ ṣe pé ní mo sọ pé àwọn alùsùnà nù àwọn alùsùnà nù èpè ní gbé <laughs> ọ̀nà ojú méjì náà lọ ah, ó kí lòun abarawa lọ́dọ̀ àwọn alùsùnà ọlọ́njẹ́ ajẹ́ ọlọ́njẹ́ alẹ́ jẹ́ jáde dálùsùnà tán yányá. àmín. èèyàn máa gbáyé rọrùn bẹ́ẹ̀ bá lówó lọ́wọ́ ẹ fi rọrùn lò ó bẹ́ẹ̀ lówó tó nǹkan ẹ fi rọrùn gbé bẹ́ẹ̀ ẹ̀yin tí ò lówó tó nǹkan tọ́jú alùsùnà yóò sì gbádùn ayé ju olówó ńlá lọ. ah subhanallah àánú ni fún gbogbo ẹni tí ò tí ì dálùsùnà kọ́ ẹ ká máa ṣàánú wọn wọ́n ń fìyà jẹra wọn. ألا لمن أعرض عن ذكري فإن له معيرة سكا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى ẹ̀gbọ́n ọlọ́run ní ẹ má ti sẹ́rí kúrò lọ́nà tèmi ọ̀nà tí mo là sílẹ̀ tí mo sì gbé odidi òjíṣẹ́ ńlá kọ́ wá ṣàlàyé ẹ̀ fún yín ó dẹ̀ ṣe pé ẹ má lè gún rípò mẹ́ báyìí. fa inna lahu ma'ishatan danka. ọlọ́run nírú ẹni bẹ́ẹ̀ yóò máa jẹ lódodo yóò sì máa mu lódodo àmọ́ ti dọ́nká ni dọ́nká ni kò ní fi jẹ kò ní fi ọ̀rùn jẹ tó ń ti fi sínú ẹ̀dọ́ máa fi jẹ ẹwàrá ayé ẹ̀yẹ wàrá ayé yàn ká tí èsì wà ń bẹ̀ á lè fi máa làágùn nínú ilé tí èsì wà atúmọ̀ làágùn onílé lọ́tún onílé lọ́sì kò tó sunlé kan pé ọ̀sẹ̀ kan tó bẹ̀rẹ̀ sùn kan lónìí ká sùn bẹ̀ lọ́la wọn àní malé mà àìmáyé wọn ò sunlé wọn gangan òtẹ́ẹ̀lì wọn máa ń sùn káàkiri wọn ò gbádùn wọ́n dẹ̀ wọ́n sinú mọ́ra àbá ó sì wọ́ ẹ̀kọ́ mọ́ra ó sì mú tán pátá àtọ̀ọ̀lẹ̀ ètò wọn lè sí tàràwí òtì fọmọ́ tàràwí ọlọ́kírun. Ah, àwọn ò tóyún ìwò náà máa wo fẹ́tò fẹ́tò fẹ́tò fẹ́tò fẹ́tò kò sí gbádùn fún wọn nú ẹ̀mí torí wọn fún ọ fi tọ́lọ́run gbá yé bó sùn àlàkàrà náà máa lá ìgbà bàbá Ádámù aleyhisalaam ọ̀nà làbẹ́ tẹnubọ̀ lónìí tọ́jà èso tí ẹni ẹ má jẹ ọlọ́ni ẹ sọ̀kalẹ̀ ìwọ àti ogun tọ́mọ̀ bí láyé ẹ sọ̀kalẹ̀ ọlọ́run wá fi ègún lé fún wọn pé ẹlọmọ bára yín fà á láì nídìí ẹ̀gbọ́n máa ń lábùrò lálẹ́ pa àbúrò máa kọ́ máa lẹ́gbẹ̀ẹ́ lálẹ́ pa òtí kárùkù máa sọ yí pé ẹ̀hún ọ̀dẹ̀ á máa tó ń ṣe ẹ̀ẹ́n torí pé jẹ́jẹ́ òun lòun ń lọ ẹ̀ẹ́n òun á máa tó ń sáyé òun fi dà báyìí à ọ̀hún mọ́ bí ó wá ní. <laughs> èpè ti tẹ̀lé bàbá bàbá rẹ̀ wọ́n ṣe pèlè yín wá bí ni ẹni bá gbé bí rọrùn lè mọ́ kéèyàn gbé bí rọrùn kó máa jẹ kó máa mu kó sùn láyọ̀ kó jí láyọ̀ ilé mọ́ ẹ̀kọ́ tí bàbá ọmọ káyí sọ pé. látàjàbá min hàlìkì kẹfà hawa balibàjàbá min sálẹ̀mì kẹfà nàjà balibàjàbá min sálẹ̀mì kẹfà nàjà. ẹ̀gbọ́ làtàjà bá mi ní àlì kì í kè fàdà áwà ah. láyé ń bì ẹnìkan parẹ́ ń bẹ̀ àtàyà àtọwọn lọ́jọ́ parẹ́ ń bẹ̀ làtàjà bá ẹ má ṣe ṣe ọkọ̀ jáàmù sí síìtì hmm. àti síìtì àti páànù ó ti lọ̀pọ̀. wọ́n á ní ẹnìkan wọ́n tẹ ẹlẹ́ òkú gbóná ẹ̀ lọ́wà ẹgbẹ́ ìmọ̀ wo ní bẹ́ẹ̀ yẹn. tàjàbá. mi á lì kí. kéèkáyà bẹ́ẹ̀lì bàjàbá mi sálẹ̀ mi kẹfà nàjà. ìmọ̀ wọlé bẹ́ẹ̀ sẹ́nu rú ọ̀kọ́ yẹn o àmọ́ kí ẹnìkan wọ white filawi yóò sí dànù ó tún ṣe ìdìpa kọ́ fún mi pé inú ọkọ̀ ilé òun dẹ̀ wà o. tóun jégejége. inú ọkọ̀ ilé wà o. ọkọ̀ yìí kẹ́. yẹn lẹ́yìn kẹ́sì mọ́. kẹfà nàjà bali bàjàrà mi sálẹ̀mí kẹfà nàjà. lẹ́yìn kan tẹ̀lé ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ìparẹ́ níbẹ̀ láyé kò sí nǹkan mí bẹ́ẹ̀ èyí di gómìnà yọ parẹ́ kẹ́yìn náà ni ọmọdégbà yan ọmọdégbà sòfin yọ parẹ́ kẹ́yìn náà ni déyàn jà rẹ yọ parẹ́ kẹ́yìn náà ni yóò ṣòfò kẹ́yìn náà ni wọ́n máa ṣòfò ń bẹ̀ ní àyè òfò láyé àmọ́ máa wá bọ̀ ọwọ́ àfiwé kan oníwé kan wá ń bọ̀ abayin o ẹ̀ ìwé yẹn ẹ̀ ìwé yẹn ni ó là o ìpìlẹ̀ gbà yìí àti bàbá àti bàbá àti ya ẹ ti gbèpè báyìí àmọ́ nítorí yọ inú èpè iná ìwé kan ti ń bọ̀ náà sì ni Quran Karim fàtẹ̀bẹ̀rù. ìyá sọ pé Allahu akbar. Allahu akbar. فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى lẹ́nu gbẹ̀yìn agbórípò níbi àṣẹ ọlọ́run náà ni o ní ma gbáyé pákó pákó pákó pákó pákó pákó pákó pákó pákó radarada radarada kànkàn kànkàn jakujaku jakujaku ẹni ọkà buri náà ni o ọkà buri náà ni o lẹ́yìn náà jọ́lẹ̀ kìámà ọlọ́run ó tún á gbé dìde ní afọ́jú. قال رب لما أشرتني أعمى وقد كنت بصيرا. yóò máa bẹ̀ gbọ́ ọlọ́run ọba ah, ah.

túnsà wọ́n gbàgbé rẹ̀ náà ni. dẹ́ni gbàgbé. ṣé àwọn wàá rọpẹ́ dúbà wọn. alhamdulilayi. sáyẹ pé ayé pé o ayé ọfà wà bá wọn. ìyá dúpẹ́ fọlọ́hún. alhamdulilayi. tọ́ lẹ́ni o nínú sóràtò àràfù tí a múra lọ. àyà kọkànlá la fẹ́ ké àti kejìlá. a ha ẹ̀ha lónìí. inshallah wọ́n ti dé. a sì ní kán tètè dé o. jẹ́ wàllu misi jẹ́ o. wọn bọ̀ ni yóò kírun jimá fún wọn bóyá lójú wọn pẹ́ díẹ̀. Hmm. bí gbé ń dẹ́ jìnnà lọ́nà òkè ni wọ́n ń pè bí wọ́n gbé ń kí ẹja tó gbọ́ ìpìlẹ̀ ayé wa ibi a ti bẹ̀rẹ̀ ẹja gbọ́n tó bẹ̀rẹ̀ ayé wa kálímọ̀ rẹ tá a bá yàn kálímọ̀ rẹ tí a bá yàn ọlọ́run fẹ́ kí pọ̀rí fún wa gbogbo ẹ̀ lọ́mọ nílé kéwú abayin dúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run èyí ni ẹ sọ pé alhamdulilah alhamdulilah pé ọlọ́mọ nílé àbọ̀mọ rẹ ti kéwú dàáfà ó yẹ dúpẹ́ fọlọ́hún tí máa ń pè àwáyé wá sí rere wọlọ̀ ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo kọ́ tí ń pè ọ́ pátá òun ó kọ́ tó kù tí wọ́n fi kún fún ọ ni pé tí máa pé kinní kan kinní kan kinní kan ni ọ́ sọ fún akókò kọ tí ẹ tí fi kún fún mi ọmọ mi mà ti ké o èmi ni àwáyé wá sí rere. àwáyé wá sí rere. onítàn máa àpèké ah, tí a fi ń sun bára tí a fi ń sun bára ká kí o àpè ah, tí a fi ń jòkú kí o àpè ah, tí a fi ń bóra kí o kí o tí a fi ń tọpa kí lọ́lọ́run wí àtòjíṣẹ́ rẹ̀ là o. sallallahu alaihi wasallam. má ọmọ fi ilé ike o. Hmm. nígbà kò tá ni ilé ike o ilé ike o ilé ike o à wádìí ibi tó bá fọmọ sí o. mọ̀jọ́ mọ̀ lálàgbà kiri. ẹsẹ̀ pàánù. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نعم ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين قال ما منعك ألا تسجد إذ أمرتك إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاعبت منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين قال أنذرني إلى يوم يبعثون قال إنك من المنظرين قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم ومن خلفهم وعن أيمانهم وعن شمالهم شمائلهم مرحبا ولا تجد أكثرهم شاكرين قال خرج منها مذئوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقناكم ثم صورناكم ثم كنا للملائكة ثم كنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس فسجدوا إلى إبليس لم يكن إنا ساجدين ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين. ولقد خلقناكم ثم صورناكم àkọlé àyà yìí tí àwọn bàbá wa tí wọ́n kọ tafsiri ṣe fún ìní takirimu basariya. takirimu libasariya bisujudi li adama wa igiwawu shaitoni wa tọriduhi minalijanna. àkọlé àyà yìí nìyẹn pípọ̀ ọmọ ẹ̀dẹ́ nìyẹn lé bàṣàríyà àwọn ènìyàn pípọ́n wálé pẹ̀lú pé ọlọ́run pàṣẹ fún àmàlẹ́yíkà kí wọ́n tẹríba fún bàbá wa tí ṣe ádámà. aleyhi salatu wa salam. àti pé aya yìí ń sọ fún wa pẹ́ẹ́sù ọ̀rọ̀ rẹ̀ dàrú. la'a inullahi alayhi. àti pé aya yìí ń sọ fún wa pé torí pé kò ṣe ń tọ́lọ́ ni ó ṣe fún bàbá wa lọ́lọ́run fi lé kúrò lálìjánná àlìjánná ní ń gbé tẹ́lẹ̀. ìnílé bàbá. ní bàbá ìbílísù ah. láàyè nù lẹ́yàlẹ́ yìí. ọlọ́run sàlékún orí ibú ẹ̀. àlìjánná ní ń gbé tẹ́lẹ̀ torí bàbá wa náà fi lé kúrò mbẹ́ a tán ò pé ló lọ́rẹ̀. sọ gbọ́. <laughs> ọ̀rẹ́ sìtánì. Ah ẹnìkan ò ní sóògùn láyé kó soríire kẹ́yìn àwa ká ṣépè fún o kábàrù lẹ asọ̀rọ̀ tí máa ṣẹlẹ̀ ni bóògùn má ti jẹ́ fún yàn tó ń tiẹ̀ ó sì ta tó. ìsìnbarasa sì kọ́ wa. ẹẹ yóò kó bọ́ ma yóò kó bá ya ah. yóò kó bá gbá kó bá wo ah. ntọ́ dáa díẹ̀ tó dáa díẹ̀ díẹ̀ náà ni kí n kọ́ dáa tán o ní kọ́mọ nìyẹn sóògùn kọ́mọ jẹ́ tó dáa díẹ̀. díẹ̀ bóyá ọlọ́run lè pé kó ire ti bẹ̀ yẹn lè bá pé lókùkù ṣẹṣẹṣẹ tí òpè kan jẹ́ ìjáde. Ah, kọjá mi ń bẹ̀ hmm. bẹ́ẹ̀ni bá dé pé ẹ̀ẹ́n kìíní kan ìgbà wo kò tó ká sọ ọ̀dà kìíní kan ni májẹ̀mú ni àwa ìsọ lọ́hùn á sọ fọlọ́hùn kọ́ lọ́wọ́ sàánú rẹ ni ṣùgbọ́n májẹ̀mú ni àlè sí wàhálà sí dànù ṣe máa gbìyànjú ẹ̀lẹ́mí rò bóyá irú ìyànjú tó ń gbà náà tó fẹ́ ṣe fóun olóhùn ọmọ tí a yìí o kò sí tóun lébi ṣe ogun o. ọjà náà. ó sì yóò ṣe bí wọ́n yá irú ẹ̀ náà fẹ́ ṣe fóun pé a ẹ wá gbọ́ èyí tẹ wá fẹ́ tẹ ibi tẹ wá yìí ohun tẹ wá ń ṣe yẹn kò sí mí ẹ wà lọ dànù kí wá pé tí lásìkò kẹ lọ dànù o tí ẹ bá rí i pé ẹ nídìí ọlọ́run kábàáyín bẹ̀ ẹ lọ dànù ẹ tí nídìí ẹ lọ sí dojú ẹ̀ náà. ẹ sọ̀fọ̀ dojú ẹ̀ yorùbá ní kí tá a fẹ̀yìntì tí ọ̀gbá ni dúró bí yàn bá wólú yàn kò lè pa yàn ìgbà tí ń ṣe bọ̀ kílẹ̀ kílẹ̀ yọ ìbáyẹpọ̀ yọ ní ẹ̀tún déyìn lákòdànù lẹ́rọ̀ ayúfúnganjọ́ kan òun yàwó lọ́kọ́kọ́ wá lọ́kọ́kọ́ rẹ wá lọ́kọ́kọ́ rẹ wá ńgbọ́ ọkọ́ dé làbá kì fún ara kì fún ní ọmọ gbà hmm. báwọn lọ́kọ̀dànù àti wọn gbà ọ̀nà ah. àti gbọ́ ìyàwó wa fi sáyìn jẹ́ mọ̀ pé bóyá lọ gbọ́ ah, ah. ìyàwó wa tún sọ pé báyìí báyìí báyìí ó sá sọ fún yín kí n lè kì délẹ̀ dáadáa mo á tún sọ síwájú ọba bẹ́ẹ̀ hàn mọ́ ìyàwó ọba bẹ́ẹ̀ hàn mọ́ pé ṣé ń lò wọ́n gbọ́ ni àmọ́ ṣe pé ru tìbí ni ẹ ń sọ ni ṣé tìbí ni ẹ ń sọ ni wọ́n sọ ru ẹ̀yẹ òyìn ẹni ìyàwó ní ẹ̀sàlàyé yẹn náà fún bàbá ó ní ẹ máa gbọ́ à ń sẹ̀ parí ẹ̀ ní à ń sẹ̀ parí ẹ̀ ní kò tí ì tí wọ́n parí ẹ̀ à nígbà da akówó tí fi ṣe jàmọ́ bẹ́ẹ̀ bá kówó náà lè rí ọjà láyé pàṣẹ sọ ní ìsìn wà láyé owó ni o owó ńlá ni o oníṣẹ́yìn náà bẹ́ẹ̀ bí ọlẹ́yìn àbọ̀ oníbàbọ̀ sọ bá ń pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mú ni à ó sì máa mi ń tú ọ̀rọ̀ tí wọ́n ń sọ gbogbo ẹ̀ náà mọ̀ ń sọ lójú mi ní sọ fún yàwó pé àwọn lọ lò yẹn náà ipò wọn sọ pé táwọn bá ń lò lọ nǹkan kan ò ní àwọn àti wọn máa parí yẹ tí wọn bá parí rẹ tán tí wọn bá rí pé òṣìṣẹ́ ọ̀dọ̀ ẹ̀kílẹ̀ o iléeṣẹ́ wọn kan sì ń bẹ́ ń bi tá a mọ̀ tí wọn ti sọ mọ́rọ̀ pé iléeṣẹ́ ń ti dẹnu ko dòkọ̀ lọ déédéé yàmá a fi mọ̀ pé ẹ̀yìn rẹ̀ ò dáa fún ọ ni pé ẹlòmíì ti ra iléeṣẹ́ òun ọbẹ̀ kan bọ́lọ̀ yanyan èèyàn tẹ̀lé sí tánì kọ́ kọ́mọ́ rà bẹ̀ ó yẹ yẹ sí ọ̀rọ̀ ní jàmá ọlọ́ni wọ́n làkọ́ ní kàlákínákùn ọlọ́ni àwàládá yín ẹ máa gbọ́ sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́ni fúnmá sọ wàrúnákùn. lẹ́yìn tá a dá yín tán àwa ya fọ́tò tá a fẹ́ kẹ́ ẹ jẹ́ àwa ya fún yín ọ̀tọ̀ ń dídá ọ̀tọ̀ ń fọ́tò èmi jọ bàbá mi èmi jọ màmá mi. ọlọ́run lọ́mọ máa gbé fọ́tò ń sí mi lára ńgbà ó dá mi tán ọ̀tọ̀ ẹ máa rọ́mọ mi bàbá ma lọ́jọ́ tán ọmọ mi ìyá ẹ̀ lọ́jọ́ tán ọmọ mi pín sí méjì ẹ bá ń wò ó ẹ mọ̀ bàbá lára rẹ̀ ẹ tún máa wò ìyá náà lára náà ọlọ́run fọ́tò yín bó o ṣe ثم قلنا للملائكة ìgbà wa ṣe bá ń tán wa sọ fún mọ̀lá agbogbo mọ̀láìkà gbogbo mọ̀láìkà pé. usijudu li adam. tó àti dá bàbá ńlá yín tí ó bí gbogbo yín tán àti dá tán ẹ̀yin mọ̀lẹ́kà ó yẹ forí balẹ̀ fún ẹ̀tẹ̀ fún títẹ̀ kíkí kì í ṣe pé wọ́n forí kalẹ̀ o má gbọ́ sódì o títẹ̀ tẹ̀híyà kíkẹ́ kákànra torí báyìí hmm. lè ti sẹ̀rí àtànábì tiwa tún ti wá kọ̀ àtúbọ̀rọ̀ kíra wa ká tún sórí báyìí. sọ gbọ́. sẹ̀rí àtiwa tún ti kọ̀ pátápátá débi kíkúnlẹ̀ débi ìdọ̀bálẹ̀ èèwọ̀ ni ìyẹn là ń fa rere ń sìn torí inú ẹ̀jẹ̀ wa ló inú ẹ̀jẹ̀ Yorùbá ló hmm. èmi ò rírú ẹ̀rí o jàmá ọmọ tá a bí

orí ìhun sì wà ń bẹ orí ìhun wà lórí ìhun kó wọn á nàró kó n kí yín báyìí. orí ìrì ọ wà ń bẹ. Ah. má kí wọn nàró mọ má kí wọn kúnlẹ̀ mọ. mo ní òní kò ṣe nǹkan kan ẹbí mi ni mo ní ọmọ kò fún mi. agbọ́n àwọn tí ò gbọ́ yé aláwa ti gbọ́ yé sẹ́ nawọ́ sí mi obìnrin dẹ̀ ni ọdún òrẹ́ sálámà. ha káàsà. mọ̀tàbákùnrin kan jọ kan oníjẹ́ ah. òun ṣe wò náà kó wọn dúró náà kó wọn kì mí á ah olùbàdàn ọlọ́run ò dúró a máa ṣe nǹkan o ọlọ́run fi mọ̀ wa o. òsìdùdù li Adam. ẹ̀kí ànábì ádámà ẹ̀ka tẹ́ríba fún. fàṣájàdù. wọ́n dẹ̀ sí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ sí bẹ́ẹ̀ rumaleka síbẹ̀. ilà ibilis. ibilisu nìkan ló dúró gangan. ó lò nǹkan. lámúyà kọ́ nínà sáàjìdì. kọ̀mọ̀ sínú àtọ́ ṣe bẹ́ẹ̀ kò sínú àtọ́ ṣe bẹ́ẹ̀ kò tẹ́ríba níwájú ọba lékè ọlá wọ́n jọba lékè tó dá sánmà dálẹ̀ dá gbogbo nǹkan ìsúmọ̀dó ganan kù ọlọ́mọ yàwá yọ sọ ìtaani. amiina. قال ما منعك ألا تسجد إذ أمرتك ọlọ́run ní ah, arákùnrin àbí kí ló ń jẹ́ kí lọ́kọ̀ fún ọ tó jẹ́ tó fi tẹríba nítorí pé mi mo pàṣẹ rẹ̀ èmi ni mo pàṣẹ rẹ̀ ha ọlọmọsí aló ń fura kú o. amina. amina. òun fura kú máa ń lo àárín yìí. káàsà. láti dàárín akọ àtayàrú láti dàárín ọ̀gá àtọmọsẹ́rú èdì èdì ó mú aya yóò sì ma yóò sì ṣeré ẹ bẹ́ẹ̀ ni kó ju bá ń lọ wájú ọkọ ẹ̀ èdì ó mú ọmọọṣẹ́ yóò dẹ̀ máa sí bẹ́ẹ̀ ni kó ju bá ń lọ sí ọ̀gá rẹ̀ oníkíni lẹ́yìn kó sáàkì wọn kì í mọ́tò rẹ̀ rèé àwọn iṣẹ́ ibi tí wọ́n ti kó nǹkan kó nǹkan sí lára wọ́n ti fi ọ̀gángan bí ọ̀rọ̀ èṣù wọ́n ti fi pe èṣù wá bá òun náà ti di èṣù lásìkò yẹn. ẹ máa ń rìn má bí àwọn àfáà ṣe nǹkan ṣe nǹkan bá wà o olórí burúkú nìyẹn o ọlọ́run làwa lọ́wọ́ wọn o wọ́n jẹ́ àmọ̀ pé wọ́n bẹ o. iṣẹ́ àmàlìtúkà ebi mọ́ máa paṣẹ́. kọ́ọ́lá ah. ọba bẹ̀rẹ̀ ẹjọ́ ana khairun min ọlọ́lọ́run ẹjẹ́ wọn sọ̀rọ̀ ẹ̀sìsẹ́ báyìí ẹjẹ́ wọn sọ̀rọ̀ ó lóun lóore jù lọ níwájú ọlọ́run ah, ntọ́ ọ̀dá lójú òun subhanallah àwọn afọ́ndà sísì nígbà tọ́lọ́ ń dá ànábì adamu alayhi salam ọlọ́run títí sọ́dọ̀ ẹ̀dá ọkàsá ṣe ọ̀dà ogbe kalẹ̀ sẹ́nu àná àlìjẹ́nà ọ̀rọ̀ agbe kalẹ̀ ń síbẹ̀ kò tí ì jẹ́ olórí kò tí ì jẹ́ ọlápá kò tí ì jẹ́ oníkìníkà ọ̀sá ṣe gidigidi kalẹ̀ ńgbẹ̀gbọ́ lọ mọ̀ tó fẹ́ ṣe pé yóò kà dánwò lára ẹ̀ hmm. yóò kà dánwò lára ẹ̀ onísìngbé náà lè jẹ́ náà yìí bá ṣe afẹ́ bọ́ ta yá wò pé ewé lọ́lọ́run tó fẹ́ fi ìsìn ní ìsìn yà fọ́ kàn yà tẹ̀ kò dún kọ̀rọ̀ kò sí lé kí lọ fẹ́ fi lè ṣe báyìí. àwọn afọ́ntẹ̀sílì ní wọ́n lọ gàgà bíi ti ń fọ́ tẹ̀ lódì dodo wa. Allahu akbar ló di ìdodo ìdodo ìdá méjì èèyàn ẹlẹ́wọ̀n kí n bá gbé máa fọ́ tẹ̀ ọ́ kú kàdáwò mẹ́. wọ́n ṣàgbákò ibú. Eh. qala ana khayrun min. olóhùn lóore jáde mà lọ. khalaqtani min nar. olóhùn ní olóhùn ní púrúfù owó púrúfù ẹ o. olówó púrúfù ẹ o. ẹ o púrúfù rẹ o ẹ máa gbẹ o. ní a sọ fún ọ yí pé kó o tún máa wádìí ọ̀rọ̀ asaba imam lugeova wọn lẹ́yìn tí ń pèsè ọlọ́run àwàmọ́rìdì àkíyèsí ni ẹni sẹ ọlọ́run àwàmọ́rìdì ni owó sẹ́mà kí o ṣe rí di kí lọ wá débẹ̀ o ṣe ń wá sọ́tẹ̀ ti tíra rẹ̀ àkíyèsí ni ọ́ ọ̀rẹ́ wọn di sẹ ọlọ́run sílẹ̀ bẹ́ẹ̀ kọ́ wà bẹ́ẹ̀ fakọt kí lọ wá di sí ní iná ni ọlọ́run fi dá òun wọ́n ló sì dá ń bẹ́ẹ̀ ẹ máa gbọ́n ti sọ fọlọ́run wọ́n lọ dá ń bẹ́ẹ̀ òfin iná dá òun. wa khalaqtahu min tin. ọwọ́ àfi ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ dúdú òfin dá ojú òun sì ni ọ̀sẹ̀ yẹn ló fi dá ojú òun ló fi dá anigo máa tẹríba fún jama ojú rẹ náà wọ́n fi fẹ́ ìyá rẹ̀ ojú rẹ wọ́n fi bí ní ìdàfà àfà ọ̀dàfà nù filẹ̀ bẹ́ẹ̀ kọ́ wà bẹ́ẹ̀ fakọt love that ọmọkẹ́ni máa dásà ládàbí pé ẹ filẹ̀ bẹ́ẹ̀ má wá díẹ̀ má wá díẹ̀ fi ọlọ́pọ̀lọ́sì fẹ́ ṣe nìyẹn ńlọ́wádìí lọ́dọ̀ ọ̀ràn sí lọ́rùn yìí àwọn afọ́n tafsiri ní gbogbo ẹ̀ma tilẹ̀ máa tó wádìí bá òun ara ìṣù náà ni wọ́n kà mọ́. ọ̀dà níbi iná ọ̀dà òun níbi ẹ̀rẹ̀ kó wọn abẹ́ tí òun á tẹríba fún ní ìsúntọ́jọ́. qala fahabit minha. ọlọ́run ní kò lè fábitì mi ni ọwọ́ àkúrò láti jẹ́ náà àwọn èèyàn rí tí ń tẹ̀ láṣẹ mi ọlọ́run ní máa wà nbẹ so o ti gbé o ti ríra rẹ pé ẹ wá pò nbẹ. famaya ó ló ń faramọ. akamukunla. o ti eh, ò ní gbọ́ ni títí o fi tasẹ̀. káàkiri náà ma ń gbájú. ńgbà náà wa ma làwọn bá fi máa jọ bí ọ̀dájú ńgbà míì. wọ́n máa jọ bí ọ̀dájú. tẹ́lẹ̀ wọn wọ ẹkún mu wọn ò gbé a.

mo láyà mo láyà oníbi yẹn máa ń láyà dé àyàgá ó sá lọ fún rẹ̀ yìí ni ó ọlọ́run ní sọ̀kalẹ̀ ń bẹ̀. ọ̀lẹ̀ fàbíkún mi ní ha. fúnbi. fọmọya kùnú lákà án tẹ́tà ká bàrọ̀ fi ha. ó lè wá lágídí níbà yìí ó lè lágídí níbì olówó ní jẹ́ òrógan kí a ò fà jẹ́ agomọ́tẹ̀ ìkànnì yẹn fọwọ́ mú bẹ́ẹ̀ ọ̀ya wàá bóde ò ìlàgídí ń bí ọlọ́run tó wá rìpíìtì ẹ̀ fún. fọ́kàrújì ìnákàmínà sọ̀gìrì. tàkọ́kọ́ ni fábít sọ̀kalẹ̀ ń bẹ̀ sọ̀kalẹ̀ jábọ́ ń bẹ̀ káì òrìlágídí ń bí kò wá sí sáyìn pé à ẹ má bínú ọlọ́wà ní fàkàrújì wá jáde ń sìn lẹ́rọ̀ ó sì wá ń jáde nísìnyí nìyẹn ìnáka mìíràn sọ́ọ̀gìrì. ọmọ wa bẹnu àwọn èèyàn tí ọmọ bẹnu tọ́lọ́hún tóun ọlọ́hún dá tó yẹpẹrẹ jù láyé wàláyé èsù yẹpẹrẹ. ọ yẹpẹrẹ. èsù yẹpẹrẹ. làá iná lọ́ọ̀hì àlẹ́ yìí. ọlọ́run tó dáa tó sì dá nàbí ádámà ńlọ́ọ́ máa yé táwùsàn àbí mílíọ̀nù ọdún tẹ́ ju ànábì ádámà lọ o ó ti ń bẹ tipẹ́ jàmọ́ o ó dẹ̀ ṣe ìbáda o ó ṣe ìbáda o èṣù ṣe ìbáda o ó ṣe ìbáda o ti dé tipẹ́ o so àmọ́ ọgbà bo ó sì já látòkè pátá ó dẹ̀ já bọ́ lẹ̀lẹ̀ afọwọ́tọ́ wà kalẹ̀ yìí ń Okay atoke seni nde soke amala bi bukoi abdullahi ni ẹ wo abdullahi mi yìí látọ̀kẹ́ seni yìí ẹ wo ẹwọ ọjọ́ orí rẹ̀ tó bá bá sètáni mú ní ìsìn káàsà yóò máa gbà ní ìsìn yóò máa gbà ní ìsìn ni o bó ṣe ń jẹ́ kó ti ń bẹ tipẹ́tipẹ́ yẹn o tẹ́ pé baba tẹnìkan ọmọ iye táwọsàn ọdún tọlọ́run ti da tó ti lọ o tó tún jùlọ rẹpẹtẹ ń tẹpẹtẹ máa fà ìbá ń ka Kùránì ní èso ọmọ ara yóò máa ra máa lọ́wọ́ ní o. tí dùrọ̀ tó ọmọ jáde ní ẹ. tẹ́ máa sọ fà fà fà fà fà. jókòó ọlọ́sẹ̀ láàfà súnà. àmín. yóò sọ láàfà tí ọmọ dẹ́sù mọ́lẹ̀. àmín. isi à ń ta. àti gbogbo ẹ̀yin tẹ́jọ́ mọ́ abáwọn àtàwọn náà. àmín. la hawla wala quwwata illa billah. adé lórí ẹ nínà sọ́ọ̀gì yìí náà ni. àtàkìyà mi sá. tí bá ń fẹ́ o tí ń fẹ́ o tí ń fẹ́ o tí dàgàrú tí dàgàrú tí dàgàrú lẹ́ẹ̀kan náà tí àṣẹlọ́mọdé bẹ́ẹ̀ ní ìsìn àdàrà báfọ́. àkéwọ́njọ́ kan ládàbí ní nǹkan báwọn náà gbà kíní ìjìsí máa ń jà yẹn lọ́wọ́ náà gbà láti sẹ́ láti ilẹ̀ ló ti lọ sánmà ló ti lágbára máa sọ fún àwọn kí ẹ máa wò ní o ìsìn yóò pòórá ní ìsìn o mbàsọ̀ntì kan máa ké sànà kásílọ̀ kan gbọ́n kesi lẹ́ẹ̀kan náà ọ̀gàdì ìjáwù ni mo ní àyínà ti má bá òun. yóò ra sí ni ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò dẹ̀ máa fi emú èṣù gbolẹ̀ yóò dẹ̀ máa fi imú ẹ̀ lọlẹ̀ yóò máa ké ma lọ́wọ́ kọ̀ọ̀kan gbọ́ ni èṣù ti ń ké adéọ̀dọ̀ ń sẹ lórí ẹ̀ bí wọ́n ṣe wá wọ̀n lépè tó na ẹ̀gbọ́n tó tún sọ. قال أنظرني إلى يوم يبعثون ó ní òun ní tó wọn àbèrè. ẹ̀mí ẹ̀ yí bí wèrè. tòun ti ta báyìí òun fara mọ́ wọ́n ní kálí mọ̀ pọ́ba ìlékè ọlá sọ búrú tó péré náà ni ọlọ́run ṣépè léèyàn ó ṣe ń tí ó fi bínú eh, bó ṣe jálà àánú tóun ó dẹ̀ ṣépè lé inú òtún wá bí ọlọ́run débi kó tún béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run kó tún mọ̀ fún un ẹ wo sùúrù ọlọ́run olóhùn ẹbẹ̀rẹ̀ nǹkan ọlọ́run ni ó béèrè. ọ̀la àǹdírí ní ilá yaomi yorùbá àtò. ohun tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni pé máa pa òun o máa pa òun tí èdè yálì kìámà ẹnìkan ní sọ́mọ̀ parí kìámà bẹ́ẹ̀ ni àgbà àfáà ni òwò kẹ́sẹ̀ yàn bá kó ń ké láyé ìtọ̀sí tálì lẹ́yìn ni <laughs> ọmọ ọmọ ọmọ àwọn akọ̀tàn kan. aláwọn aláǹbí sọ̀wábì àárọ̀ náà bó ṣe rẹ̀ sí wọ́n ní ọba àlékè ọlá ọyá aràn ìlú sí ànábì kọ́wá kọ́ ní kéwú hmm. torí tó ń kọ́ kí fúnra àwọn lọ́ọ̀yà ń tọ́yà yìí fúnra náà lọ́kọ̀ ń kéwú. la ilaha illallah kò ẹni kankan ànábì ti wá láàfáà láàfáà rẹ̀ á ní ebi jẹ́ gbogbo ọmọ kí ó sábẹ́ lálùbáríkà yìí láàfáà ni hmm. ìyẹn máa láàfáà ni hmm. ó láàfáà o sì ní sọ àfáà rẹ dọlọ́hùn àfáà náà ò ní sọ náà di ẹrú rẹ̀ àmọ́ mọ̀ pé ah, àwọn àfáà wa àwọn àfáà wa ọmọ sojúṣe rẹ tí a bá ń bẹ láyé wọn ò tún sí mọ́ ọmọ sojúṣe rẹ kí o rẹ máa sì kí ni o yẹ máa lálùbáríkà gbogbo kí o tí o lábàríkà mọ́ aláyé ń sìn yẹn wọ́n gbàgbé ilé àfa àwọn wọ̀ délé àfa àwọn mọ́ èyí yẹn má èyí má dúpẹ́ ọ̀rẹ́ níbi wọn fi lábàríkà ní kọ́má ọlọ́run ni ọlọ́run ọlọ́kìlẹ̀ ọlọ́run wa sọ. qala innaka minal munzirin. ṣé tọ́ba náà nù. a yẹn pa ọ́ inú ẹ̀ ń tá a máa wòran tí èdè àlìkíyàmà náà lọ wà tí èdìjọ́ fèrè àkọ́kọ́ ni o alikiyama gangan kọ́ o ò ń béèrè pé díjọ́ alikiyama ọlọ́ni ọ̀hún ọ̀hún mẹ́rin alimọ́ndàrí náà ni a kàn ń wọ̀ fún gbà kan náà fèrè àkọ́kọ́ ni ọlọ́run lọ ikú rẹ̀ dà gbogbo ohun tí bá mí gbogbo ohun bá mí fèrè àkọ́kọ́ tí a bá ti fọn báyìí gbogbo ẹ̀ ní ó dòkú gbogbo ẹ̀ ní ó dòkú tí ó bá kú ń jọ fèrè àkọ́kọ́ kò kú láéláé torí lẹ́yìn ìfèrè ẹ̀kejì dáwọ́ sílẹ̀ dìde ńlẹ̀ báyìí kò sí kú mọ́ lẹ́yìn ìgbà náà ọlọ́run sì ní kúlù náà sí ń dá ìkátìlẹ̀ mọ́ ti gbogbo ohun tí bá ń mí ní òdòkú ọlọ́wọ́ á fún ní yọ̀ǹda dìgbà fèrè àkọ́kọ́ pé máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn afọ́ni kímọ̀ wọ́n ní ntáfìmọ̀ pé gbogbo ohun tí ò bá ti dáa ní máa pọ̀pọ̀ ipò ọ̀yà. Ipo, ipo, gbogbo ohun tí ọba da ní máa pẹpẹpẹpẹpẹ nígbà tí ò da tí bá tí nǹkan bá da kì í sábà pọ̀ jantirẹrẹ ẹ̀yẹn náà wo ẹ wo nǹkan rí láyé ṣé nǹkan rí pọ̀. nǹkan rí wọn. ẹ wo iye àwọn èèyàn tí ń bẹ lọ́nà àná tẹ bá rí sọ́ọ̀tì ẹ̀yọ kan báyìí ẹ sì bí òṣìyàn láyé mọ́ bí ṣe pọ̀ nù ẹ ti débò mí náà ni o. wọn ní àfún yọ̀ǹda ẹwà gbọ́n tó wí. qala fabima aghwaytani la'aq'udanna lahum siratakal mustaqim. olóhùn gbà pé tòun bá wọn pé tòun ta àmọ́ òun náà fẹ́ sọ̀rọ̀ òun náà fẹ́ sọ̀rọ̀ ṣètò tẹ́tìrí ntọ́ dálójú òun yìí mo sì gbé lérí mo sì gbé lérí ìwọ ọlọ́run mo sì gbé lérí gbádámọ̀ lérí ah! òun náà wà bàtìyàn jẹ́ ó lérí báwọn fábìmọ́ àgìwọ́ ìtàní pẹ̀lú ntọ́ fi hàn lé mọ̀ yìí má lọ́lọ́ fàdámà kò ló mọ́ ẹ má lọ́lọ́ fún kíní yìí kíní yìí tí ó jẹ́ pé torí ẹ̀ lọ́rọ̀ ń bí dàrú yìí òun náà òun fẹ́ sọ̀rọ̀ ọwọ́ asán tó fẹ́ sọ. لأقعدن لهم صراطك المستقيم. olóòórùn náà lọ rè jókòó dé wá lójú ọ̀nà àwọn ọlọ́run tí tọ́tọ́ tó pọnra gangan òun lọ jókòó dé wọn bẹ̀ wọ́n bàtìyàn wọ́n lọ jókòó dè wọ́n bẹ̀ ọkùnrin pé nítorí tó fi dáná ni pé kó lè bá àwọn sìn ọ kó lè jẹ́rú dáadáa fún ọ àwọn náà lọ kọ́ ibi tó ti lé òun jáde àwọn náà lọ kọ́ lẹ́dẹ̀ àbí àní ọmọdà ọdà lágídí torí pé mọ́dà lọ́sàájú baba ńlá wa ọlọ́ni ẹ̀yin malika mo fẹ́ dá àwọn tí ó lò lẹ́yìn ilé jìnrìn jìnrìn mo fẹ́ dà wọ́n ní à má dà kílò tó ń kílò tó ń ṣe kílò má dà wá iná ti da, àṣẹ ọ àgbo ọlẹ́nu ọlọ́ni tí mo mọ̀ ẹ mọ́ ọlọ́run sápapà ọ̀pàdà ọ̀pàpà dà wọ́n á lé òun pò ń máa gbọ́ o ẹni tó mú lọ́rẹ̀ẹ́ nìyẹn o kò lè mọ̀ wípé gbogbo ẹni tí bá ń ti mẹ́sù lọ́rẹ̀ẹ́ ẹ má retí lílà fún un ẹgbà bí kò lè lani ìbá ṣe ó tì náà nǹkan kí wọ́n léèyàn pòǹbì kan torí ẹnìkan kágbé torí òun lọ́wọ́ àjọjọ rẹ̀ ẹnu yóò wọ mọ́ra yóò fọ̀ mọ́ra kíráyè sí ọ léṣe tàbá ń sọ̀rọ̀ àṣírí oògùn a máa ń sọ ọ́ débẹ̀ àṣírí oògùn tàbá ń sọ fáwọn èèyàn a máa ń sọ ọ́ débẹ̀ yìí pé oògùn láṣìírí oògùn kan ó ṣiṣẹ́ fẹ́nìkan láyé àṣírí tí mẹ́mbẹ̀ ni pé ìmọ́lẹ̀ ara ẹni ó ṣẹ́ fún ni ó ti kú oògùn ọ̀jẹ̀ ọ̀sẹ̀ ni o ìjọ́gùn ni o ìgbẹ́rẹ́ ni o ọwá ọwá ọ̀padà ṣiṣẹ́ kò sí tó ṣiṣẹ́ ju pé àṣetánì ní bẹ lábẹ́ rẹ̀ lọ àwọn ọmọ àǹjànú ní bẹ lábẹ́ kóògùn ó ṣiṣẹ́ jínú ló ti dé àmẹ́ni tí wọ́n dà lóhùn ìmọ́lẹ̀ ara rẹ̀ ó ṣe kí ni yóò ti kú ìní máa ń fa tí wọ́n máa ń sọ pé ẹlòmíì oògùn ọ̀jẹ́ fún àmọ́ kí wọ́n fẹ́ ṣe ajẹ́ ẹ̀gùn fún wọ́n á sí gbẹ́rẹ́ yípo ọwọ́ rẹ̀ kóògùn lè bàa jẹ́ ntí gbẹ́rẹ́ mí ni pé wọ́n fẹ́ gbẹ́rẹ́ ń pa ìmọ́lẹ̀ ara rẹ̀ ni ẹni bá ní ìmọ́lẹ̀ lára oògùn ní ṣiṣẹ́ tí wọ́n máa ń wẹ̀ tí wọ́n máa ń tà tí wọ́n máa ń ṣe kíníkan tó ń bá wẹ̀ bẹ́ẹ̀ ni ò ní tà mọ́. tó ló ní mọ́lẹ̀ lára. Ah, ọlọ́run lọ jókòó síjọ́ ọ̀nà wọ ọlọ́run tí wọ́n fi ní ráyè dúpẹ́ fún ọ wọ́n á sìn ọ́ nítorí kí wọ́n ó ṣe tí wọ́n èèwọ̀ ọbẹ̀ ń òun nìjẹ́ wọ́n ó ṣe. òkú ti kọ́ ilé kejì náà lẹ̀ tí í ṣe iná ibi tí wọ́n darí sí nìyẹn kọ́lọ́n làwọn ń bẹ̀. ẹ bá gbọ́ mi tó sọ. fún ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين لبعتها ntọ́lọ́n fẹ́ tó fẹ́ ṣe nìyẹn ti ń bẹ̀rẹ̀ sọ o o rẹ o náà ni o lè pé o yẹ pé èmi rẹ jọ nìyẹn. sitani. sitani. orí ah. lẹ́yìn náà. mọ̀lá àti yanahun mi ń bẹ ní àìdíhìm. òun wàá bá wọn láti wájú iwájú wọn òun gbàbẹ̀ mọ́ wọn lọ́wọ́. wa min khalfihim. ẹ̀yìn wọn òun gbàbẹ̀ mọ́ wọn lọ́wọ́. wa an aymanihim. apá ọ̀tún wọn òun gbàbẹ̀ mọ́ wọn lọ́wọ́. wa an shama'ilihim. apá òsì wọn òun dìbẹ̀ mọ́. ولا تجد أكثرهم شاكرين ó ní rí ọ̀pọ̀lọpọ̀ wọn kan dúpẹ́ fún ọ ó ní wọn dúpẹ́ fún ọ jàmá ẹni ó gba wájú tó dẹ̀ gba ẹ̀yìn tó gba ọ̀tún tó gba òsì jàmá ń bo lókù òkè lókù ibi ọlọ́run ti bá ní mú nìyẹn ọlọ́run jẹ́ ó òkè kò dáa kọ́ kó wọn gba òkè. Okay ńgbà tó lọ́run ló pé òun ní fún ní yọ̀ǹda yẹ kò jẹ́ rántí pé òun ọgbà òkè náà òkè sì ni dáyà ti ń dé wá bá wa òkè dáyà ti wá ń dé wá bá wa àmọ́ lódodo ń tọ́ sọ yìí ńgbà bá ń ka tẹ̀síìrì lọ ó sẹ́ o lára ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá o ọlọ́run fi pé àbá ti ń yẹn nígbà tí sọlọ́hún àmọ́ lọ́hún wá padà fi ní ilé nǹkan ni pé àbá rẹ̀ ṣẹ fáwọn rẹ̀ kẹ́dẹ́ ìyẹn o. ń bá wọn lọ sí ẹ̀rí òkè nìkan ni ó gbà lọ́lọ́run fi yọ wá lọ́lọ́run fi yọ àwa yìí lè yà wá yìí láfihàn ọpẹ́ dù yìí. alhamdulillah. èyí tí wọ́n pakìtì mọ́lẹ̀ tọ́da gbogbo nǹkan búnù tí sẹ́ bọ́ ń tó fi dẹni tí nítàn máa téèyàn ọba ilé sẹ́bọ̀ jàmọ́ tí sì ń ṣe wọn bá a bá a dà tó lọ́n bá rọ̀ fún a àgbé èlé wà àgbé èlé wà kódà bọ́ wọná kò lè ra bẹ̀ àwọn baba ńlẹ̀ Yorùbá wọ́n máa ń pè kí nìkan ní ìpẹ́ èkejì ìpẹ́ èkejì asọ́lẹ̀ kan náà pé ọlọ́wọ́ pé kí wọ́n lọ́ọ́ de kí wọ́n wá nu mọ̀ kì í ṣe pé lẹ́sẹ̀kẹsẹ̀ o eh. àfi ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ ọ àwọn àfa sọ fún wa pé ìpè kejì lẹ́yìn seventy thousand years ni. Allahu Akbar. ìyẹn kò pọ̀ náà lọ títì. sáré. kìdí bọ́ pọ̀ náà lọ títì. àmọ́ kan bẹ̀ tí ẹ pé ìpè kejì ni wọ́n bàjáde nínú Jahannama. àmọ́ tí ìyẹn lè mẹ́bọ mẹ́rù à ń tẹnu mọ́ à ń tẹnu ìyẹn lẹ́yìn náà ní bí nínú ń bí èso nínú tọ́ba lè tọ́ba lè tọ́ba lè yan yọ tí èèyàn ò di ọlọ́mọ ọlọ́ ọṣẹ ọ̀dá òkúta ọ̀dá oògùn ọ̀dá kínní kan ọ̀dá nù ọkàn rẹ lọ́hùn bí nǹkan bá ṣẹlẹ̀ ó ṣe orí bá kan tó ń pè ọlọ́run ní ibà ń da ọlọ́run ní ó díẹ̀ káàtó torí pé ọmọ gbé wánú ẹ̀ ní pé wọ́n ń pe ọlọ́run ní ọlọ́run ní sọ́lọ́run lélẹ́yìn nìsín ṣé yìí yọ́lọ́run nìsín wàlátọ́ ọlá nìsín wàlátọ́ ọlá òní ni wọ́n ń rọ àlá kan fún mi ẹni tí ń rọ àlá yìí a sọ pé má rọ àlá bú síta ṣùgbọ́n ó ní kì í sàlá bú torí pé ìṣẹ́gun ti wà ń bẹ̀ ṣùgbọ́n gbà tó sọ <laughs> tí bàtẹ́ tí ó ti súnmọ́ àwọn àwọn àfa èyí ó pé ẹ wá gbọ́ o àwọn kìíní bẹ́ńtò tọ́ o pẹ̀lú bùsẹ̀ àárín yìí o kíní rìn ọ̀ àjànú ni máa pidá oríṣiríṣi tí wọ́n lè gbé ọ láti bìkan lọ bìkan tí ó lè máa fi nǹkan hàn ọ́ tọ́dẹ̀ jí sójú ayé tọ́dẹ̀ bá bẹ́ẹ̀ irọ́ ni àjànú ni a máa ń sọ fáwọn èèyàn tí máa ń lọ wo iṣẹ́ pé àṣírí iṣẹ́ wíwò àti tú fún aláìmọye ìgbà gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan ló láǹjànú kọ̀ọ̀kan ìbí tí màmá sọ̀rọ̀ yìí ní tèmi anabi lamọlẹ pé òun náà ni akase Ọlọ́run kan ṣàánú tòun tòun gba islam ó ní òun nìkan ni Ọlọ́run dẹ̀ síbẹ̀ fún gbogbo anabi adama tí máa wà anabi Ọlọ́run yòókù tí wọ́n gba islam kò sẹ́ni o ò lẹ́sùn tí ń tẹ̀lé kì kò sí ohun tán èsù ń ṣe ọ́ èsè ìbú ẹ máa gbé èsù ń ṣe ọ́ pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ń sẹ̀yìn náà sà kì í ṣe ìbú ń lọ sí á ni kì í ṣe ìbú rárá ìyá àgbà àìsàn náà níbi sọ fún pé ah, ah sitani rẹ ti dé ni yaisa yaisa ni èmi èmi ma ní sitani tó dé sitani tó ń bẹ bá anabi ló ni sitani anabi kò sẹ́ni ni, ò ní sẹ́yìn ó ní àdéhàyìn sa àwọn èmi náà o Abi, kò sẹ́ni tí ò ní èsù ah, tí gbogbo information rẹ pata ọwọ́ ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ni ìgbà tó dọ́dọ̀ délé bàbá yẹn ń wò olóńgbé fọ́njànú ti bàbá yẹn wọ́sẹ́wọ́sẹ́ pé ọmọ bíbá yìí ni ó kọ̀ ya rẹ̀ rèé ó kọ̀ bàbá rẹ̀ rèé ìyẹn máa mí pé màmá rẹ̀ àgbà ń ti ń jẹ́rè bàbá rẹ̀ kan ó fún ẹ̀pà bàbá yọ̀ dà kó fún ọmọ yẹn ò ní gbọ́ rí àdìní lẹ́yìn tí bàbá yẹn àgbà bá jẹ ní lóko kan ń bẹ ń bẹ wọn èbí bàbá gan kan ń bẹ ni àwọn àgbà máa ń pé sórí a ti gbé kejì àbí kí náà ń pe èkejì ọmọ ibẹ̀ ni wọ́n ti gbé àwọn àgbà tí wọ́n gbé ibẹ̀ lọ́wọ́ lọ bẹ̀ lọ́wọ́ mọ́mọ́ rẹ̀ àgbà ìgbé ségi adọ́kan òsì lóko yín àdẹ̀dẹ̀lẹ́ ló sọ pé màmá ẹgbọ́ ibi tó fẹ́ kó ti dìgboro ẹgbọ́n lóko wa tó ti darin ìlú ṣe àrùn igi ọdún bẹ́ẹ̀nbẹ́ àrùn bẹ́ẹ̀nbẹ́ báyìí gbà náà ah bàbá yẹn rí náà o ó rí náà kí ni rí kò rí nǹkan kan kò kò ní ọsàn tí bẹ́ẹ̀ nù kúkú ẹ àǹjẹ̀nu ní ń pè é sí létí tí fi sọ bẹ́ẹ̀ àṣírí sẹ́yìn wò nìyẹn. ẹ̀ tí ó jáde tí ó béèrè pé ta ló wà mí wálé. ẹ ọmọ àdé pé ta ló wà mí wálé. tó sì rí náà báwọn. ní kó má ó ní tó wọn gbà mẹ́ta lọ́wọ́ nìyẹn kí ló lọ́n wá tún sọ. wala tajidu aktharahum shakirina. ọlọ́run ní jẹ́ wọ́n dúpẹ́ fún wọn ọlọ́run láfi kí ọ̀rọ̀ pẹ́ lánàá ẹgbẹ́ àyàtà kàkà ka ilé ìlànà ọ̀rọ̀ pẹ́ ló sọ fún wa ọpẹ́ ọpẹ́ asọsọsọsọ lè nìyà ẹ máa dá ọpẹ́ ẹ máa dú ọpẹ́ ẹ máa dú ọpẹ́ ẹ máa ẹ bá bùrìnbùrìn ẹ máa dúpẹ́ fọ́lọ́run ẹ rí báyé yín ó sì padà dà pé ẹ rí pé ẹ máa lékun ní ẹ ní dínkù mọ́ èèyàn báwọn. قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين ọlọ́run ní jáde ń bí jáde ń bẹ̀ sọ ti wí náà jáde ń bẹ̀ wá gbà mí kun awíkẹ́lẹ́ kan o tún wí mí le tí ẹ ò ní sẹ́ ti wá o tún wá fẹ́ gbẹ ìpè mí ọlọ́run tó wá fẹ́ àwọn lé pè mí. gbé jáde ń mazi màdìhùmà lẹ́ni tí orí ma ba lọ láéláéláéláé màdìhùrà tá a ti gbé jìnnà sí kẹtẹ pátápátá wá gbọ́ làmá ń tẹ̀bi àkà gbogbo ẹ má tẹ̀lé ọ mínihùn inú àwọn ẹ̀dá tó sọ yìí làámùlà ànàjà ànàmà mẹ́ńkún àjùmáhìn ẹ̀yin níbi kúnnú jà ànàmà mo yọ̀ náà fọ́nù tí mo

wọ́n ti dé jáwó wọ́n ti dé jáwó wọ́n ti dé mo ti rí wọn gbà tí wọ́n dé èsù orí yẹn ṣe léni kò rí ṣe kò rí ṣe kí ẹlẹ́yà torí bọ bìkan kẹ́ kó yàwó torí bọ bìkan lọ kò sí adẹ́mọ́sẹ́lẹ̀ bẹ́ẹ̀ o. iná tó ti bí pa. nígbà tí wọ́n ti ń tẹ̀ wa fún ẹ̀hà táwọn afá máa ń mú wa lọ ẹ̀hà àmọ́ dìbò tí yóò ti torí bọ gbó ó ti sálọ ẹ ó sálọ ó sálọ àwọn afa wa àwọn afa wọn àhá yàrá wọn ẹ àwọn afa ma wọn àhó yàrá pé yàrá yìí tí wọn bá bi da láì lo jáàbù kọ́ wọ́ bẹ̀ káì wọn àké nǹkan síbẹ̀ wọn àká yà ìhà síbẹ̀. kò sẹ́ sọ́wọ́ bẹ̀ tí ò yíwọ́. Ah, yẹ́yà wèrè ni yẹ́yà wèrè ni o. nígbà ìgbọ́dọ̀ ló ń bẹ̀ pẹ̀lú sẹ́rẹ̀ lára àwọn afa. Allah Akbar mi yà sẹ́ni yẹ ẹ máa ní tá a máa tí a máa dá àfa máa kọ ni sábà lọ háyàwó tí ọba jẹ́ pé oní oní oní pọ́lọ́yọ̀ ni torí pé àwọn àbá náà máa lọ ha omi náà tẹ́ mọ̀ pé n ah. tá lọ lónìí tó pé ọ̀tà kú pé òun rà ní ha wọ́n bá pé a sì ń bọ̀ àhá o sọ́kọ̀ tó ti gbà ń tẹ́ pé ẹ máa bọ̀ a sì bọ̀ àbọ̀ wọ́n máa pé bíléèdì bíléèdì ẹ máa fà bẹ́ẹ̀ fárí ṣeré bíléèdì ẹ̀ wọ́n ha wọ́n ha jọ yẹn wọ́n ha o. ó ní agbára ṣéwò ṣéwà ní bẹ́ẹ̀ lọ́wọ́. wọ́n ha yà. àfẹ́ ha yà ṣùgbọ́n ẹrú ọlọ́run kan àmẹ́niyẹ dìsìn kọ́nmọ́ni sànú ẹrú náà. àmín. aparítán lánàá lọ́kọ lẹ́tà ìwà tí bàbá fẹ́ ka yìí wàláhì àmọ́ntọ́ ọmọ kékeré kan ní àfihàn ìfọwọ́ fún wa a sì ti gbàgbé ráńpẹ́ tó tọ́ bóyá bí ọdún ìsìn bọ́dún ìṣẹ̀rìn torí pé ẹ̀yin jàmá ẹ̀ ń ná owó ibi lọ́dún yìí pẹ̀lú pé afẹ́kẹ́ máa wò wá ní gbogbo àgbáńlá ayé ìwà ń jẹ owó aa ah, n kó kíní kíní à ń pè kíní à ń rà yẹn. Ah, data ìmì ni. káà náà ti bí ká wo owó táwa náà lè san fún iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n fi máa wà káàkiri gbogbo àgbáyé báwọn ẹ wo yín tá a lè san ṣùgbọ́n pẹ̀lú ọ̀nà àlùmọ́ńkọ́rọ̀ yín báyìí kíní tí wọ́n gbé sọ ti tẹ́tẹ́ òun ni gbogbo ayé náà ti ń wò bẹ́ẹ̀ yẹn hmm. bá a ṣe lọ́wọ́lọ́wọ́ yìí anáwó bákan náà ní Brunei lamẹ́ríkà ní Saudi ní London gbogbo ayé gbogbo Nàìjíríà. lájẹ gbowó mi ni. wọ́n jẹ àwọn àti lolongo pẹ́ nìkan ní ìdìrànwọ́ lọ́dún yìí kápẹ́ yẹ dáwó fún àbí ẹ̀kọ́ bá a ṣe ń ṣeré tẹ́bà ti dáwó dátà yìí àwọn yẹn sì ń wá lábẹ́nú àwa ń yọ ń bẹ̀ fáwọn yẹ ìbẹ̀rẹ̀ àti yọ ọ́ fún wọn. Allahu akbar. torí pé àrínáwó yín kọ́málẹ́sẹ̀ bóyin lẹ́sìn olóore. amiina àmọ́ wọ́n fẹ́ ka lẹ́tà yẹn gbọ́n tí wọ́n kọ síbẹ̀. Ah, bisimilahi rahman rahim asalaamualeykum baba ẹ̀rọ ọlọ́run lọ́kọ bẹ́ẹ̀ o òun ni lọ́mìn o ó ní ẹjọ́ bàbá ẹ má gbàgbé owó àwọn ajánásì tí a máa ń rí gbà tá a máa ń gbà lọ́dọọdún etí káfù dé tán kó tó di pé gbogbo wa sẹ́mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló máa ń lọ sí etí káfù. tí a kọ o ṣé kò sì yẹ kí a náwó sí àwọn àfáà yìí. àjànà sí wọn yìí. tí pa tẹ̀síìrì jẹ. bẹ́ẹ̀ni. àwa ń bí nísìnyí bí a bá wá níjẹta tá a wà lánàá kò hàn ó. kò sẹ́ńtì ó mọ̀. kò sẹ́ńtì ó mọ̀ àmọ́ tí wọ́n ò ṣeéṣe bẹ́yẹn mo dẹ̀ sọ fọ́lọ́hún sọ ìjókòó ìdí ntí ẹ pé tí wọ́n bá ti ń já náà sí lọ́dún báyìí ká já rárá ni kíkà kọ̀ọ̀kan ti wà. amina alaba amina. pé ebi àwọn tí ń ṣèranù ebi à ń gbé káà fún wọn. Ah, wọ́n gbé fún wọn. bádà ah, ah. bá sì pa àlùkùránì lé ní wọ́n sì ń pè sí wa lẹ́nu yìí. Mm, mm. bí ìbáyìí pé yàn bá na sùúrù sí i àní pòrò yáyà kan pẹ̀lú gbogbo tí wọ́n tún mú wá tí wọ́n tún yà á lọ yàbọ̀ ẹrú ìwà kọ́ wàlánà irú ẹrú náà bani sanlẹ̀ sàn lóore. amina amina amina. tó wọn ajá náà sì la fẹ́ gbà yìí kọ́balikọ́lá kọ́bani gbogbo jama. amina. àbí ká fi ni. báyìí bóyá ń pa àmúra rẹ̀ lọ́wọ́ lénìí. kágbà lónìí àtọ̀la kágbà lónìí. fúnba ni mo alówó lónìí àti pé ọlọ́run ni wá forí tí náà dọ́là. amina amina amina. tani ó bẹ̀rẹ̀ fún wa ń gbà náà tani kọ́kọ́ fẹ́ fún wa lówó sí. bàbá wa. títí lọ́pẹ́. títí lọ́pẹ́ wọn náà fi one thousand lẹ̀ ọmọ tí náà ti dà fa pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run ní sọ́dá láì mọ̀kànmọ́ láíláí. amina. na ìmáàmù wa ní òkè tunu. òkè tunu alhaji wa kọ́sìm wọn náà fi one thousand lẹ àwọn náà ní sábà bí àtàfẹ́ hansi alhaji wa alhaji wa lukumanu mi, owó three thousand fáwọn ajá náà sì. àbúrò yìí máa o two thousand gbogbo yín lẹ́ẹ̀ bá a fa alhaji wa dáadáa yìí one thousand. amiina ẹ̀dùn àwọn àfáà nínú ọlọ́ba dẹ̀yìn náà nù. amina. káwọ́ one thousand. baba. owó tó bá ní kìmí nù bólú wa lè mú débi dáa pọ̀ bàbá wa lè débi fìràn yàn. ọlọ́ba ń dó tì yín. amina. àjọ ń ṣiṣẹ́ ni kò ní rẹ̀ yìí kò ní ra wa náà. alama amin alama amin. ẹ sì ẹ sì sọdún fáwọn ajá náà sì hmm. ilé tí náà ò ní gbẹ. amina amin bá ti máa dó tẹrú bá ń dó tì yín o ẹ̀yin náà pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀yin náà lẹ́ máa ra dọ́sìnì ọkọ̀ fún wa tá máa ha. Amen. alama amin mi mímọ́ rúra rẹ̀ pè. alama amin ha ha kai. wọ́n ní obìnrin kan nílùú òyìnbó bóyá London ní ọlọ́wọ́ àbẹ̀mẹ́ríkà mi ibi tí ó wà ń bẹ̀ wọ́n ní bàbá sùwé ó síìkì two thousand. Onleola, onleola two thousand. wọ́n ní bàbá sùwé síìkì. gbẹ̀dẹ̀. ìmáàmù wa ní ìmàlẹ́ fàlàfíà owó two thousand. wọ́n ní wọn wá sójà nàìjíríà ọ̀pọ̀ ẹlẹ́yà tuntun tó one thousand. wọ́n ní kọ̀tà rẹ̀ ní sójà bàbá tí ń ṣe eré tí ń ṣe eré ìranù lásán ọlọ́bìnrin dẹ̀ fi ten million ránṣẹ́ sí kiri yóò ní o ten million. kábíyèsí. ọlọ́run bá ní gbowó pọ̀ lọ́wọ́ àwọn tí ọmọ náà. Amina, amina. Wá gbé fáwa náà. Hasan Hussein. Àbí? Hasan Hussein. One thousand. Amen ẹsà mi tẹ̀mí tẹ̀mí. amina alama agba pe. ọlọ́run dá ọ lápadà wá dọ̀ wá. amina amina. a máa kọrin kan jò ní pé ọlọ́run fún alówó karó ná. karó ná. nítorí ìlọ tí a fẹ́ kì í fẹ́ nìyẹn. olùsí bá pàṣẹ. ayé òní. ọlọ́run fún alówó karó ná torí ìlọ tí a fẹ́ kífẹ́ nìyàn bó ló sì bá pàṣẹ ayé òní gbọ́. bọ́n máa fẹ́ gbóyin lọ́wọ́ tó sọ ìdánwò àmì ìtọ́lọ́n lẹ́nà sí abẹ́ ẹ̀ní náà sọ lọ́hùn. èyí tẹ̀ ń náró eléyìí ẹ̀ náà ẹ̀ kọ́lọ́ máa ń yálò yín àmín kọ́lọ́ máa ń yálò yín àmín àní àsọdọ̀la nígbà tẹ́ ẹ̀ gbọ́ ti tẹ́lẹ̀ àwọn ẹrú ọlọ́run láti ọwọ́ iwájú ń bí. láti iwájú ń bí. ẹ iwájú yìí ẹ mọ̀ pé lẹ́yìn o. Hmm tó yẹ bí wọ́n ṣe jẹ́ tó kọ̀yìn sí àwọn náà kán kọjú sí wọn o. àwa hmm. fẹ́ háì hàbáyì ọjọ́ ìsìn lọ gbapò ní jímọ̀ àsùpùtà ń fún tẹ̀síìrì ò tó nǹkan àmọ́ bàbá lé ọ̀dà lé bíi ìṣẹ́jú mẹ́wàá péré ẹ dákun sẹ bọ wa ní ìṣẹ́jú mẹ́wàá a fẹ́ kí o máa kọjá aago mẹ́rin àdéhùn ṣe pàtàkì púpọ̀ àmọ́ tí tọlọmba káyàn má báyìí náà tá a bá fi lé ta sí tọrọ dọrọ tẹpa tọrọ tẹ yọ̀ǹda fún wa kọlọn sàbúrújì fún wa tọlọ náà la fẹ́ fi ṣe ṣé ẹ yọ̀ǹda tọ. ẹ̀yin ma ẹ̀ ma jù. èmi tiẹ̀ rò wípé mo ti rọ̀ ntí mo rò ọ̀tọ̀ ntí mo rò ọ̀tọ̀ yà á ṣe báyìí n bẹ bí wo náà làwọn ń kìbọ̀ bì kan ń wà bì kìbọ̀ torí ọ̀rọ̀ ń jẹ mọ́ gbogbo ẹlẹ́yà ká gbọ́ àtọkọ ẹlẹ́yà náà ọ̀rọ̀ ni kọ́ bu. ọlọ́run bó ni ọlọ́run àfọjọ́lẹ̀ náà nù àwẹ̀ yìí káwọn yẹn gbọ́ rárá. iná ni àtúnáwẹ̀ ah, náà yóò jẹ. a máa ran ilé tí. insha allah alazim. mo ọ̀rọ̀ ni kọ́ bu ni ó ṣe pàtàkì torí àwọn kan tí kéwù kan húruhúru tí kéwù kan húruhúru ń tàn jẹ. Eh, kábọ̀dún ò ní í jì. bẹ́ẹ̀ yẹn أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين علينا من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما الله أكبر fún ọlọ́run alhamdulillah asọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀fún anabi sallallahu alayhi wa sallam sallallahu lẹ́yìn náà àwa ṣe àdúrà fún baba àgbàlá múnigun ọlọ́run bá ní kẹ́ baba àmín bá ní mójúkó láì fi wọn àmín ipa wọn náà ni ò parẹ́ yìí kọlọ́ba ní kẹwọn o. àmín. lẹ́yìn náà bàbá wa gba nídìí kan sheikh abdulrahman sọ́ọ́ bayan alajadi ọlọbani kẹ́ wọn. àmín. bani gẹ wọn. àmín. bani bó la fi wọn. àmín. olùkọ́ àti wọn náà náà ni tó ń kù yìí náà ni tó ń sẹ́ yìí. ẹ jẹ́ kó àfa. ọkọ̀ ẹlẹ́hà ni ó gorí àga yìí. fagilisi. Allah. àgọ́lá. ah kó wọn sì gbìyànjú kó wá gun àga yìí kí ara káwé tó parí kó sì wá gun àga yìí. kódà bí kabara nìkan ní ìsìn náà ká tún gbàgà kan kì í síbẹ̀ kí wọn náà dọ́ba kó dọ́ba ń sìn. àfa yìí. àrí. ẹlòmíì tó ti háyàwó ó wù ẹni pé kọ́yẹ́ kó wò tí ìhàyàwó kọ́yẹ́ pé ló lo wọn ha ó ti àgàgà ń bẹ̀ ọ̀rẹ́ tí ìhà tiẹ̀ ọ̀rẹ́ wàá gun àgàgbé ọ̀rẹ́ náà máa múra bọ̀ lọ́la. Sọdọ, tó bá ti dọ̀lá máa múra bọ̀ ẹ máa lọ́hùn o yá ayyuhannabi ọlọ́run ni mo gbọ́ wà ẹ máa gbọ́ o gbogbo àwọn olórí gbogbo tí a máa pè mí o orí gbogbo tí bomẹ gbé ẹbu tẹ mọ táyà ọlọ́run tó kùtù ọlọ́run ní wa nábì pé àwọn ìyàwó rẹ. kulli azwajika. àwọn ìyàwó rẹ. wa banatika. ọmọbìnrin rẹ. wa nisa'il mu'minina. àti gbogbo àwọn ìyàwó àwọn tó fẹ́ soríire láyé tí ó wà lè jẹ́ nà. yàrá àtàwọn kù lẹ̀ ọ̀tàn ta ló kù lẹ́sẹ̀ kò sí mọ́ kulli azwajika wa banatika wa nisa'il mu'minin gbogbo èèyàn pẹ̀lú ẹ̀tẹ́ bá ń bẹ́ ń bírọ̀ lẹ́yìn ẹ sọ pé alihamudulila alihamudulila ah. kò lè wí tiẹ̀ ah. mo dúpẹ́ o. ìjọ kan náà nílẹ̀ ó dì í sàmọ́mọ́ nìyàn tí wọ́n gbé sàárè tí wọ́n yí biribiri tí ah, hmm. ó di sáré wọ̀. ọlọ́lọ́kù lọ́nu òde kporo. arákùnrin kan ní ọdún kan ọlọ́mọdé kan arákùnrin náà ẹ̀ mọ̀ láti nísìn lẹ́mọ̀ ń sọ̀rọ̀ ẹ̀há rẹ̀ ó ti pẹ́ o bàbá wa ní elépo ẹ̀ mọ̀ rántí bàbá wa ẹ̀ mọ̀ rántí ayi Zakariya ẹ̀ mọ̀ rántí lẹ́mọ̀ fọ̀rọ̀ ẹ̀há rẹ̀ ní máa ń ṣe èrì àwọn tàtàkù pé ẹ̀wọ̀n sani ha òun sì ní tẹ nkankan ni à ẹ̀ ha ha tó ha nkankan asáṣeṣeṣe lórí múlò àrùn kankan ọ̀sá máa gbẹ ọba máa gbẹ ha lọ́ba ha lọ́ba máa ha ọkọ̀ ní sì ń wà jàmá ó mà sí lọ́rin àjò nìyẹn yẹn ọmọdé mà Allahu Akbar ọkọ̀ lẹ́tà lọ́ba kú o.

bòndéyìn láìpẹ́ àtúndì láìpẹ́ mo lọ kí ẹnìkan láìpẹ́ mo tó di mbẹ́ tó tún kí wo oríire jama sọ fáwọn ìyàwó rẹ. kúnlẹ̀ àsìwájú kẹ́. wọ́n ọmọbìnrin rẹ. wọ́n bẹ̀rẹ̀ ti kẹ́. fún gbogbo ìyàwó múmi. wọ́n ní sá ìlmúmi nínà. kí ló ní kọ́ sọ fún wọn kí ni mẹ́sẹ̀jì tó ní kọ́ sọ fún wọn. yúdì ní ìnà alẹ́ من جلابيبهن يدنين عليهن من جلابيبهن يدنين عليهن من جلابيبهن يدنين عليهن من جلابيبهن gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ kùránì ké ẹ mọ sí bẹ́ẹ̀ ń pàwẹ̀ tí mú yín ẹjọba ni ẹjọba ni pé ayé yìí. yudi nina aleyhin min jalabibihinna yudi nina aleyhinna min jalabibihinna bẹ́ẹ̀ ṣe ń pariwo rẹ̀ ní inú ti bí èsù parí ah. tí ẹ ti bàjẹ́. afa yìí kí o kọ yín afa bìdín ẹ̀yẹ̀ tó mórí bọ́ lónìí. mórí bọ́. ẹ̀yẹ̀ mórí bọ́ lónìí afa yìí. ẹ̀yin ẹ̀yọ. Ah, ọ̀dọ̀kọ̀ ilé àpò. ọ̀dọ̀kọ̀ ìyàwó. ọ̀sẹ̀dọ̀kọ̀ ìyàwó ni. ọmọ sọ kí ni kàwé pé mm. ẹ̀yin tíyàwó yín bá jáde báyìí tẹ́lẹ̀ kẹ́ ha lẹ́mọ̀ yẹ ha. pẹ̀lẹ́ hmm. pé ọmọge ni ìyàwó rẹ̀ ti ha ẹ kàn gbá náà lọ ẹ kàn kò bí ṣe máa rí nù kò rí bẹ́ẹ̀ yẹn o àwọn ajáde yẹn mọ ẹ wà á mọ yìí ní ti pé àṣé ìntì ìníyàwó tẹ́lẹ̀. káàsà. àwọn àgbà tẹ ṣe fún bàbá ẹ ló bá o. naam. orí gbọ́dọ̀ ń fa ọmọ yín lé àgọ́ ọlá lọ pé kí ọmọ rẹ̀ fi ṣe aya ìyá àbíbá. yà. bàbá tí a ń tọ́ka sí ń dọ́là nì tí tẹ ṣàdúrà fún ẹ̀yìn à ìtẹ̀ tó rántí mọ́. ẹ̀ẹ́dùn àbí bá ń lọ ilé ọkọ ẹ̀ tí a ń sọ ń jọ tí ní kásán. Ah. ó ti forí kádùá. àní ọmọ arìn sọ́kọ̀ gà àdúrà. sọ́ọ̀gbọ́ àbí ibi tí ó ti kó fáírọ́ọ̀sì máa ń rìn lọ bó lọ́bẹ̀ yẹn. ó forí kádùá kí àwọn ìgbàgbé nǹkan ti hàn. ọlọ́run ṣe dáwọn nù. ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. retentive memory ni. ẹ̀ ń dà sọ́lẹ̀ kan yẹn. Hmm tí a bá ní wọ́n dákọ̀ ní ìsìn wọ́n dákọ̀ ẹ̀fara tẹ́gbẹ́ bá jẹ́ pé njọ́ náà bá kiri rẹ̀ njọ́ náà bá kiri rẹ̀ tó kì náà ó sọ. Ya Rabbi. àfa yìí bọ́bọ̀ dúpẹ́. Alhamdulillah. ẹlẹ́yà náà ti ń bẹ lókè só ti lò wá ń bẹ lókè. ìmáàmù lọ́wọ́ bá mi láàárọ̀ ànákọ́ ẹ̀ǹdí gan rí hmm. àwọn ajájọ jẹ́ ọ̀rẹ́ anajijọ rẹ ima wẹrẹrẹ bari ma bayan gidi ri ma bẹn tí o ba tiẹ jẹrin ẹdẹ báwọn ni báwọn ni ẹdẹ dọkọ ẹlẹya ẹdẹ nínà tí wọn ma pín àdúrà wa báyìí gbogbo ayé wọn ma pín akadúrà wa pàṣẹ nǹka yìí nìsín gbogbo àwọn ọkọ ẹlẹya yìí pátá létí lọ bá wọn létí ní pẹ̀mbẹ́ ọlọ́run níyà yín o. amina. èso níyà yín o. amina. wọ́n lànà ọlọ́run. amin. ní kó ọlọ́run ní mẹ́sẹ́ẹ̀jì tí mo ní kọ́ lọ fún ẹni pé yudinina alayhinna látòrí látòrí ẹ̀dá nǹkan náà borí ẹ̀yin obìnrin kó sì kan lè gbà kó tó máa wọlé mẹ́sẹ́ẹ̀jì ọ̀nù o ẹni tí ń pé òun ò rí ayé ẹ̀há o tó ní ẹ̀yìn kò sí ayé ẹ̀há náà Kùránì o kọlọ má jẹ́ kí a ibú o. àmín. lẹ́yìn lẹ́yìn lẹ́yìn tẹ́pẹ́ ńgbà tí a máa lo sísẹ́mù bàbá ń délé ni torí sẹ́mù tí wọ́n yin pé torí pé ọlọ́run ṣàánú bàbá ń púpọ̀ a ti mú jáàbù lọ báyìí bá ṣe ń ka yẹn a ti mú lọ báyìí nígbà òde ayé súnà làfi súnà pàkéjì ẹ̀ àfa àti ń ka ayé ẹ̀ha náà ni ó lo ìjáàbù fún ẹlẹ́à àwọn àmúgbàtà wa ka pé ah ó mà lẹ́nu bi tí ó yẹ kọ́ mà hmm. àwa wá ń sẹ̀ á sọ pé kóbìnrin kẹlẹ́ akọ́ wa dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́ wa bá lò ó àwọn kẹfà fẹ́fà yọ̀ ń bẹ̀ ni pé àsìkò táwọn fẹ́ lò yẹn ẹni tí ń roka lọ́wọ́ ẹni tí ń ṣe bẹ̀ lọ́wọ́ lóbìnrin wọ́n dẹ̀ sọ bó ti ń lẹ̀ kálukú àfẹ́ wọn mọ bí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ẹ má wá sí ọlọ́run hmm. kálukú àwọn akọ́lójú mi náà lẹ́sìn kí ni o lẹ́ẹ̀tì dáàbò àìmọye ojú bá ń lọ jẹ́ pé tojú nítorí pé ó bí se ṣe dààbò lọ́lọ́run kéwù náà kan lágbé níyì ọ̀dẹ̀ lu ọlọ́run jìbìtì ó kó fún ọlọ́run púpọ̀ à ń ni lèha ń bẹ́ńbẹ́ lèha ń bẹ́ńbẹ́ ó sì jára àdúgbò ó sì ń bẹ́ ń bí látàárọ̀ lọ nǹkan títì àwọn arágbé ti máa mọ tí mò ọjọ ntán lọ́ba mú ntán fi nǹkan títì ọba fi bọ ẹgbẹ ló ní kóun tó lọ wọ́n hẹ́ lójú òun lọ́ba dúró níbi táwọn gbígbé ń dúró wo pẹ̀lú hẹ́ ní wọ́n bo bo obìnrin yẹ ha hmm. lójú onu tó wò náà nù alhamdulilayi òní náà. lọ yẹ ìdúró ra nǹkan

gbogbo mi taba ba dé taba ba ìgbésí ayé wa dé ní dáadáa kọ́mọ alẹ́kùn ló kù. amina. amina. tó aya yòókù a nílé fagùn lọ títí mọ́ torí àsìkò ju wípé ká máa pé jẹ́lì bàbá asọ́rí ni, asọ́rí ni. yéèkì bàbà aṣọ dáadáa. aṣọ dáadáa. orí tí a gbé jẹ̀lí bàbá lé. bàbá lé. orí náà ó tún rẹ̀ rù kẹrù mọ́. ara tí a gbé jẹ̀lí bàbá sí. Si ara náà ó tún jìyà kìyà mọ́ ojú tíyà gbèjẹ́ lè bàbá sí ojú náà ó tún wòwò kú wò mọ́ ọwọ́ tíyà gbèjẹ́ lè bàbá sí ọwọ́ náà ó tún bàbá kú bà mọ́ ẹsẹ̀ tíyà gbèjẹ́ lè bàbá sí ẹsẹ̀ náà ó tún rìnrìn kó rìn máa jẹ́lì bàbá asọ́rí ni. jẹ́lì bàbá asọ́rí ni. jẹ́lì bàbá asọ́rí ni. orí tí a gbé jẹ́lì bàbá lé orí náà ó tún rẹ̀rù kẹrù mọ́. ojú tí a gbé jẹ́lì bàbá lé ojú náà ò tún wò wò kú wò mọ́ etí tí àgbẹ̀jẹ̀lì bàbá lé etí náà ò tún gbọ̀dọ̀ kú gbọ̀ mọ́ àwọn tí àgbẹ̀jẹ̀lì bàbá lé ọwọ́ náà ò tún jàjà kú gbà mọ́ ara tí àgbẹ̀jẹ̀lì bàbá lé ara náà ò tún jìyà kíyà mọ́ ẹsẹ̀ tí a gbé tẹ̀lé bàbá lé ẹsẹ̀ náà ó tó rẹ̀ kó rẹ̀ máa tẹ̀lé bàbá asọ́rí ni. a máa wá ń dá ilé àlókòwò báyìí hmm. ìnáwó láti ti náwó rẹ̀ gẹ́gẹ́ lónìí yìí láti náwó lónìí yìí àmọ́ ọlọ́run ní jẹ́ ọtọ́ yín jàmọ́. amina. báyọ̀ kò rí ẹja dóbìnrin lókòwò wọn ò bá níyàn yẹn àmọ́ báwọn náà bá ṣe ọlọ́run lára wọn. kọ́lá aw kasura. kọ́lọ́ bá ní dáhùn náà ní okòwò ah, ọlọ́wọ́ bòyìn láṣìírí. àmín. ẹ ní wọ́wọ́ tì. àmín na kama pe jẹ li baba. asọrin ni jẹ li baba asọrin ni orí tí a gbé jẹ baba ni orí náà ó tún rẹrùn kẹrù máa ojú tí agbẹ́jẹ́ lè bàbá sí ojú náà ó tún wo òkú wo máa etí tí agbẹ́jẹ́ lè bàbá sí etí náà ó tún wo òkú bọ́ máa ọwọ́ tí agbẹ́jẹ́ lè bàbá rí ọwọ́ náà ó tún gbàgbà kú bá máa ara tí agbẹ́jẹ́ lè bàbá sí káná ó tún jìyà kíyàmá ẹsẹ̀ tí a gbẹ̀jẹ̀ ní babalé ẹsẹ̀ náà ó tún rìnrìn kúrin máa jẹ́ ní bàbá àsọ̀rí ni.